Bless you.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 aládùn kájọ máa ṣeré o ṣẹṣkẹṣkẹ àwọn aládùn rẹ o. bọ̀ no tó mọ̀ pé aṣẹ́wó ló ń dá láti pè níjà àbí àwọn wo ló wà ní alẹ́ yìí àwọn wo ló máa ń pè lọ́mọ alẹ́ ní aṣẹ́wó ló ń pè mí náà ó pè mí láṣẹ oṣù mọ̀. wọ́n mọ̀ ẹ ìjọ wo ni mo jó ìwọ gan tẹ̀ sí rí tẹ́lẹ̀ àbí ìjọ wo bíbí ò tú ẹ bí ẹ pè mí láṣẹ́wó kí ni mo ti ṣe. bọ̀dúnà tó bá wá gbọ́ nǹkan tó ń sọ ń pa láàárín nǹkan damn this is tó bá gbọ́ nǹkan tó ń sọ ń pa láàárín nǹkan. against me, kí ló sọ kí ló ní mo ṣe fún sami kí ló kí ló sọ ayé mi ẹ gbà mí. i'm serious you won't like it just calm down sit down tó bá gbọ́n one tí wọ́n sọ pa ẹ you won't even like it at all you won't like it at all i'm serious. ẹ torí padà wá fẹ́yàwó wá fẹ́ fi lọ́kọ gbogbo eléyìí kò yé wọn ni don't know you won't like it i'm serious just calm down tó bá gbọ́n one tó ń sọ pa ẹ lára ẹ tó bá gbọ́. fọláṣadé mi jọ kí problem ti ẹ̀bùn ní pẹ̀lú àmàrà náà. ẹ̀bùn ní problem kọ̀ọ̀kan pẹ̀lú àmàrà. fọláṣadé oṣù ọ tí mo gbọ́ tí wọ́n ní ó pè ní ọmọ alẹ́ ní olóńjó bíi ọmọ alẹ́. Eh. láàárì kò dé máa wá wò ó ẹsẹ̀kẹsẹ̀ tí kinní yẹn ṣẹlẹ̀ ni mo ti pe ẹ̀bùn sẹ́yìn mo dé bá mo ní akérèdé tó máa fi pe ọmọ yẹn ní ọmọ alẹ́ ó dẹ̀ ní rárá o pé mistake ni pé slip of tongue ni pé alien lòún fẹ́ so lòun fi lọ ṣèṣì pé ní allen èmi náà dẹ̀ wò pé kò ń ṣe pé. mo láàkọ ọmọ yẹn kú <laughs> àdí àgbọ fọláṣadé bíi ọmọ allen. mi like ẹ o. sorry sorry má bínú. mi like ẹ o. má bínú sẹ ṣe mọ pé allen àti ilé ẹ òun lọ mọ parapẹ síra wọn díẹ̀ wọn jọra náà fọláṣadé o sùn mo serious ó sùn o notice nǹkan tó ń ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ pé o understand nǹkan tí mo sọ kọ́ńtà àti díbọ́ fún mi ni. báwo máa ṣe díbọ́ fún ẹ hmm. ìwọ ló kàn ń gbé kínní o exaggerate ni mo ṣe ọ̀pá àmàrà tó ń gbé ìjà yìí gan àmàrà mọ̀ pé bùn mí nìkan tó sọ. really kò mí nìkan tó sọ ẹ èyí tó sọ fún ẹ ní kitchen náà kò tó mí nìyẹn náà. láàrin jọ̀ọ́ ló ń fún ẹ ní gbogbo information yìí náà. èmi ni i heard it myself at least ìwọ tó head it yourself ìwọ náà wàá edit yourself pé bó ṣe ń gbé wá ni mò ń gbé fún bó ṣe ń gbé wá ni mò ń counter mò ń counter gbogbo rẹ mo counter gbogbo ọ̀rọ̀ yẹn lẹ́lẹ́nu ni now. òun counter òun counter o sọ̀rọ̀ ẹni Messi àti Ronaldo òun counter òun counter bébì mi ńgbà tó counter ṣé o counter èyí tó fi pè ní ọmọ alẹ́ ọkàn oh, wa àwọn ṣúrí láàrin já sòótọ́ gbogbo àpò tẹ̀tẹ̀ ká mi bì yẹn náà dá ó ká mi níbo tí kò dé máa wò èmi kò ń wọ́ndà pé kí ni àmàrà rà nígbà ẹ̀bùn kan tó fi jẹ́ pé ó kàn dédé kò dé ṣe pé ó ti rí rí níbo tí dé náà ó ṣàlẹ̀ expect pé màá bá ẹ̀bùn wí níwájú àmàrà náà kò possible. o lè bá wí níwájú àmàrà pẹ̀lẹ́ minister of culture yẹn náà dá so kí lè wá ṣe sí o eh. ẹ̀rí nǹkan kan ṣe sí i ah ọ̀làṣàdé ò rí nǹkan kan ṣe sí ǹjẹ́ wọ́n observe ọmọ yẹn ò jẹun no nígbà tó ọmọ yẹn ò jẹun ìgbésẹ̀ wo ni wọ́n gbé láti lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fà á tó fi jẹun àbí kí ló ń bínú àbí ṣó ṣe ń bínú ẹ̀ tán ni àbúrò ẹ̀ gan ṣó bá sọ̀rọ̀ ọjọ́ kò ń gbé kò ń gbọ́rọ̀ yóò kò ń exaggerate kí ni yóò tó nǹkan tí yóò ń gbóni lù fún náà ọ̀rọ̀ yóò pọ̀ ah, ṣé nǹkan tó wá bí yẹn nú nìyẹn tí yẹn náà ò fi wá jẹun. ìyàwó mi ó ti sùn ti pẹ́ ǹjẹ́ wo mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ gbọ́ gbogbo nǹkan tẹ̀sán kitchen. yes and by now mo sọ pé a ti pè yẹn jókòó a ti sọ gbogbo ohun tó ń gbọ́ fún wọn ti mú one plus one wọn ti sọ di bóyá two àbí kó sọ di eleven. ah ṣadé sùn. bọ́lá ṣadé ti sùn. bọ́lá ṣadé àbí ṣé ó possible pé di méjì àti ẹ̀bùn ti. pẹ̀lẹ́. kò stop ẹ o ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ó ṣàmọ̀ pé cousins làwọn méjèèjì náà. that is what i thought of cousin ni wọn just like we are cousin mi cousin mi cousin ah, ah. mi ṣe à ń ṣe cousin ni baby you are my cousin aren't you say it. Mm-hmm. àbúrò mi àbúrò mi ẹ̀jẹ̀ mi ni àbúrò mi. ọ̀làrè láre àgbàyà ni ẹ o àgbàyà ni but seriously má jẹ́ káwọn ọmọ yẹn gbọ́ fúrukúrú èròkúrò owó nìyẹn. àwa ní experience o tẹ́yìn ọba ni. èdè ká ẹ̀kan yìí O make sense. èdè kí n kàn. àbàrà àti búgìn wọ́n ní ẹ̀lẹ́ tọ́jú ní lélẹ́ ah. ni àgbẹ̀lẹ̀ God bless you. ó dùn gan. ẹ dàbí àwọn kan hmm. àfi kí wọ́n sùn kan falala lẹ́lẹ̀kẹ́. Eh. Hmm. kẹ́kẹ́ hmm. àti amara ǹjẹ́ yìí dùn gan ìsàlẹ̀ ká máa ja yìí from east to west kí n máa jọ àwọn kí ni ẹ̀ fún wa ó jẹ́ dodo yín gan. olójú wo kò wo kò wọ bíà alápá máa ṣiṣẹ́ ṣe é sọ ní ìsìlá àǹtí amara ìyẹn di king kong amara snẹ ìyẹn junior snẹ ah ṣeré ó jẹ bá a ṣeré gbọ́dọ̀ di sínú ọ̀nìyàn èèyàn mi snẹ oúnjẹ amara snẹ tó ń jẹ ẹnu aládé bí yìí iṣẹ́ kò lè ṣe. èèyàn snẹ. dínà ọ̀wọ́ kọ́nà máa rí ni. sá dadi náà. ah pra dadi package ẹ̀yin náà ẹ̀fọ́ mọ̀ èyí lẹ̀. orí bó ṣe ń yẹ ìyá ara ẹ̀ níbẹ̀ ni pé kò jẹun rí ẹ̀yin tẹ̀ ẹ́ jẹ́ oúnjẹ tuntun wá tẹ̀ farabalẹ̀ á jẹ oúnjẹ sinẹ́ káàkiri olóúnjẹ òyà sinẹ́ sinẹ́. <coughs> ẹ pẹ̀lú ọ̀rọ̀. kí ló ṣe é. Ah, ah, àǹtí mi ọbẹ̀ ẹ̀ pọ̀. Eh? Eddie di ah, ah. oh. kí n gan. ah. a Oh. nǹkan ta. ṣé ọbẹ̀ tí gbogbo wa ń jẹ yìí àbí mi kò sí nǹkan tó ṣe ọbẹ̀ yìí kò ta o. kò sí nǹkan tó ṣe ọbẹ̀ yìí kò ta ah, ẹ̀dẹ̀ ń bi mí irú question yẹn àti mi ẹ̀ fí òpó bẹ́ẹ̀ ta ni. ó ta ó ta ó ta. ta ẹ̀rín tó jẹ́ tẹ́ bá ṣe ọbẹ̀ mi fẹ́ lè gbà sí ìsòrí oúnjẹ mi ẹ máa ń sọ pé táwọn táwọn ló ń ṣe mí ẹ̀yin lẹ́wájú obìnrin lè ń sin ẹ wá sọ pé ká. Dùmọ́lá will you shut up your mouth kí ni mo sọ fún ẹ kó gbé gbogbo ẹnu ẹ kó gbé sí ọ̀hún how many times mo ti máa sọ fún ẹ pé tí àwọn àgbàlagbà bá ń sọ̀rọ̀ báyìí ọmọ kékeré kankan kò kí ń dá sí ọ̀rọ̀ wọn ah, ah. ṣọ́ra ẹ̀ òdùmọ́lá ẹjọ́ àǹtí mi ṣẹ́ni ọbẹ̀ yìí ta púpọ̀ ẹjọ́ ṣé ọbẹ̀ tá a sí fíríjì ní ìjẹta yẹn ṣó yìí wà ń bẹ̀ ẹ jọ ṣé mo lè lọ jẹ yẹn ọbẹ̀ ta ha kí ló dé ọ̀tá pọ̀ ha ọ̀tá ọ̀tá ọ̀tá àti mi ọ̀tá. ẹ jọ mo fẹ́ ráàyè. Ah, ah. kí mo fẹ́ ráàyè. ọ̀sùn sọ lóòótọ́ wá tètè àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. tó dé ebi ń pa mí gan ọbẹ̀ dùn tó báyìí ó dùn gan ó dùn bàjẹ́ mm-hmm. Mm-hmm. ẹ pẹ̀lẹ́ mm-hmm. kí lẹ ń jẹ. Ah, ah. irú ìbéèrè wo lélẹ̀ tó ń béèrè lọ́wọ́ mi oúnjẹ náà ni oúnjẹ lẹ ń jẹ mm. ṣebí èyí náà lẹ ń complain dining pé oúnjẹ yẹn ta o nǹkan ṣe o àmàrà ò mọ bọ́yẹ́ ń so oúnjẹ o. Jùmọ̀kẹ́ mm. ṣé lè jó oúnjẹ àmàrà lójú ẹ̀yìn. oúnjẹ kí wá lélẹ̀ tẹ́ bá tiẹ̀ máa jẹ oúnjẹ míì gan apart from oúnjẹ tí àmàrà ṣe ṣebí inú freezer lẹ ti máa gbọ́ oúnjẹ tẹ́ máa warm. inú freezer ṣé oúnjẹ lè tó wà nù freezer ni àbẹ́lẹ̀ tó wà lórí gas jùmọ̀kẹ́ ohun mélòó tó ń ṣe. ẹ àǹtí ẹ̀bùn ṣe bí pọ́ọ̀tì ọbẹ̀ tí àmàrà sè ní àti pọ́ọ̀tì omi ẹran. jùmọ̀kẹ́ <laughs> mm. actually òròjú ló ṣe mí láti gbé ọbẹ̀ kaná. <laughs> nítorí ẹ̀ lẹ ṣe padà wàá jẹ ọbẹ̀ tó láta kódà ah, ah. máa lọ ṣàlàyé fún mọ́mì. àjùmọ̀kẹ́ ah, mọ̀ ti lọ wọ́n ń ṣe báyẹn ṣó mọ̀ pé ata tí wọ́n sáàbù fún wa ń tètè rò mí ata yẹn ta àgọ́ nítorí ó gbóná mm. ṣùgbọ́n ilé tí mo jẹ ó tutù kò ta rárá sórí mm. ọbẹ̀ tí wọ́n sáàbù fún wa nílé yẹn mm. ah! ọbẹ̀ yẹn gbóná ó gbóná gan so ìdí ẹ̀ ló ṣe ló ṣe ń ta súẹ́súẹ́ lẹ́nu. Eh, eh. ok so eléyìí ní special ata kan àbí. Ah, jùmọ̀kẹ́ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí sórí ata tí èèyàn bá ń fẹ́ mọ̀ pé nǹkan ní ata tó bá gbóná gidigidigidi ló máa ń ta lẹ́nu ṣùgbọ́n tí atẹ́gùn fẹ́rẹ́fẹ́ bá ti fẹ́ sí báyìí mm. kò ń ta mọ́ ah! kò ń ta mọ́. àǹtí ẹ̀bùn wàhálà yín pọ̀ ẹ jọ kí ni àǹtí àmàrà kí náà rà nígbà yín tí wọ́n sanwó ẹ̀ tó kọ̀ jẹ́ pé kò ń bífù ẹni ẹlẹ́ni. Ah, ah, jùmọ̀kẹ́ èwo lọ̀rọ̀ bífù ṣe bífù mi ì bí ìfàmàrà o ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé òun ò special and again mo fẹ́ fi sí place ìyàwó nínú ilé yìí náà. ẹ fẹ́ fi wọ́n sí place ìyàwó nínú ilé in this um, time and age ta ló máa ń sọ orúkọ tẹ́ ẹ̀ ń sọ yẹn ókè ó ti yé mi bó ṣe ń treat ẹ̀yin nílé ọkọ tí ń nìyẹn àná ah, ah. ṣé tó bá tẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ní ọmọ ọlọ́mọ lára nínú ilé ni. Ah, jùmọ̀kẹ́ ṣó wa alright ṣá ṣó o realize pé elder sister ẹ ló ń bá sọ̀rọ̀ mind the way you talk to me my dear ẹ má bínú elder ẹ jẹ́ kí n lọ sọ fún elder. jùmọ̀kẹ́ ah, ah, <laughs> jùmọ̀kẹ́ àbúrò mi sórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa yìí jẹ́ ká ṣe é ní òkú òru mm. òkú òru káyẹ́ ní bọ́dì má gbó ṣé tó bá ti bọ́ sílẹ̀ yẹn kó panu mọ́ mm. ó ṣe gan ni. ẹ ṣáà change ẹ <laughs> change. Ma change ma mm. change ó ṣe àbúrò mi jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ ah, olódùmarè àwọn ọmọ yìí dẹ̀ pásítà oúnjẹ tí mò ń jẹ mọ́ mi lára olúwa kódà ìjẹun ń jẹ gan-an ni èdè kankan. má. ṣé ọlọ́run tí láti pè é big man kò sọ fún wọn pé wọ́n máa bá àwọn ọmọ yẹn lọ ṣe nǹkan lọ́la. bẹ́ẹ̀ ni mo pè wọ́n mo pè wọ́n. káàbọ̀ káàbọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ àtàárọ̀ mi. ọgbà fún ipa yẹn. All right sí tí wọ́n ra wo omi ti pa mi náà máa jẹ ilé jẹ́nà. kí ló ṣe ẹ́ ṣé ò láìkẹ́ ni. jẹ́ǹtì rí ẹni tí ò láìkẹ́ mi ti pa ìrírí. so kí wàá lè tó fẹ́ jẹ́. Hmm. tó bá fẹ́ jẹ fẹ́mi kémi jẹ́ tèmi o. àgbàyà ni wọ́n tiẹ̀ má dá lóhùn jàre ṣé bí wọn náà ló sọ pé o láìkì meat pies eat it now. àbí. bóyá kẹ fún bọ́dà junior sódà o máa lè jẹ nínú rẹ. ọ̀ọ́ kí ló tó ṣe jẹ́ ọwọ́ junior ló ti fẹ́ jẹ. torí mọ́mí sọ pé kí n má gba nǹkan lọ́wọ́ yín mọ́. dùnmọ́lá ah, ah, ẹjọ ẹ má dá a lóhùn àǹtí mi o mi ò ní kó má gba nǹkan kan lọ́wọ́ èèyàn mọ́ o nǹkan tí mo kàn sọ fún yín pé mo ní kó má gba nǹkan lọ́wọ́ àwọn àlejò mọ́ especially tó bá dẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹun tán ah nǹkan tí mo sọ fún nìyẹn <laughs> aláṣejù ṣáà gbà á gbà á kó o dúpẹ́ lọ́wọ́ wọn kó o dẹ̀ lọ́ọ́ kìpẹ́ sínú yàrá. ọ̀nà oh kan bá mi fi pamọ́. ẹ tiẹ̀ jẹ́ ẹ mọ́mí ẹ̀ ti ní kó jẹ́. kò ń ṣe pé mi ò fẹ́ mọ́mí tí n bá fi sínú ilé mọ́mí mi máa bù díẹ̀ péré fún mi wọ́n á jẹ tó kù. Eh. dùmọ́lá. <laughs> ẹ ṣèbí dádì mi sọ pé kí n má pààrọ̀ mọ́. ẹ wọ ẹ má dá lóhùn ẹ kú mọdùmọlá clown ni ẹ jẹ́ ká máa wo nǹkan tá à ń wò lọ. bọ̀ mo fẹ́ béèrè question kí ló tí àgbàlagbà máa ń sọ pé kọ́mọ kékeré má ṣe nǹkan bọ́ àgbàlagbà máa ṣe. how how do you mean. for instance mọ́mí máa ń sọ pé kí n má pààrọ̀ bọ̀ àwọn máa ń pààrọ̀ wọ́n máa ń sọ pé kí n má tọrọ nǹkan bọ̀ àwọn máa ń tọrọ nǹkan bọ̀ tí dájú bá mi ra nǹkan wá wá tọrọ wá fún mi ní díẹ̀. ẹ ẹ màdìyà sórí lóòótọ́ náà kò dá kéèyàn máa parọ́ and it's also a sin kéèyàn máa tọrọ nǹkan jẹ káàkiri káàkiri ẹ̀sùn wá rí ìdí ẹ̀ tí mọ́mí ẹ àti dáàdi ẹ ṣe ń parọ́ tó ṣe ń tọrọ nǹkan jẹ bí mo bóyá wọ́n lè sọ yẹn fún ẹ mọ́mí ó yẹ sọ fún mi. eléyìí tó sọ léèní gan ti tó gẹ́lẹ́ ó yá wọnú lé lọ orí pàǹ sọ̀rọ̀ ó yá ó yá ó yá ó ṣe o wọnú lé lọ ọmọ rẹ bí yán ẹjọ́ ah, ah, mo wọnú lé lọ ẹjọ́ mo lọ pẹ̀lẹ́ o ó ṣe. lèmi náà mọ̀ pé nǹkan tó sọ yẹn irọ́ ló pa. Ah, ẹ kú jókòó ẹ. Amara. ma. yes ma àǹtí mi ẹ wo ọmọ dòmọ́lá yẹn. Ah, ah. ó tẹ wá béèrè pé oore wo ló ṣe fún wa tàbí ra gbogbo nǹkan báyìí. Ah, béèrè kẹ ṣé bí ẹ ń ṣe báàdì ni. Uh-uh. birthday hmm. so tí bá wá ń ṣe birthday mi ìwọ ni mo máa dá pè sínú yàrá mi bàbá tí mo máa máa fún gbogbo treat rẹ. <laughs> ẹ máa gbọ́ yín sí <laughs> ẹ̀yin ò mọ̀ pé ẹni tó lóun bá rán ni. sẹ́gun <laughs> ah. ẹ̀ e. òótọ́ ló sọ ọlọ́run dìídì ràn wá sí ẹni ice cream ikin lakon, kan ó wà fridge fún undro di, ń dúró díẹ̀ lẹ́yìn gbogbo nǹkan tá a ti pèsè sílẹ̀ seriously. ah ice cream mm-hmm. <laughs> ẹ ṣe o ẹ dúró chicken náà si gbé chicken wá ṣé ìwọ fẹ́ chike. Ah, especially èyí tí wọ́n bá dín tó gbẹ dáadáa. Ah. sori sẹ́gbẹ̀wẹ̀ chicken nìkan kọ́ ló máa jẹ o ó máa jẹ ṣàwámà. ṣàmáwà ǹjẹ́ èmi nìkan náà. Mm. but on one condition. condition kẹ. Yeah ó lóun kì í sọ oore pọ́ fún yàn kọ́ndíṣàn. ok ṣé àwa wá jọ ọlọ́run lójú ẹ. <laughs> ọlọ́run nìyí tẹ̀mọ̀ kí ó sọ pé òun dá wa láwòrán ara rẹ̀. sórí <laughs> yẹn sẹ́gbẹ̀wẹ̀ mm. gbogbo nǹkan yìí mm. àti mi mm. àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló pọ̀ síta máa fún ẹ tó bá ti lè ṣàlàyé nǹkan kan tá a fẹ́ béèrè lọ́wọ́ ẹ nǹkan kékeré báyìí la fẹ́ béèrè lọ́wọ́ ẹ. gbogbo nǹkan yìí àti mi Mm-hmm. èmi nìkan eh. <laughs> ẹ má béèrè bàdá yín lòun. ṣó mọ mọ́mí dùmúyè dada. mọ́mí dùmúyè. Eh. àǹtí kíkẹ́ lórúkọ ọmọ náà àti ẹ̀bùn eh, ah, mo mọ̀ wọ́n jù ah, mo mọ̀ wọ́n pa <laughs> mo mọ̀ wọ́n gan. Oya oh um, nǹkan tó mọ̀ nípa wọn yẹn mm. jọ sọ fún wa gbogbo nǹkan tó bá mọ̀ nípa wọn ni kò sọ. pátápátá gbogbo ẹ̀ máa sọ fún yín eh. ah, ah, ah, àti ẹ̀bùn ṣe ṣe ní àti ẹ̀bùn mo mọ̀ wọ́n bàjẹ́ wọ́n tẹ̀lé àti ẹ̀bùn wọ́n sanra wọ́n kúrú díẹ̀ wọ́n ga púpọ̀ wọ́n kúrú jù náà ṣé tí wàá rí eh, mo mọ̀ kọ́lọ̀ wọn dúdú ni wọ́n. Ah, rárá ṣẹ́ni tá a bá pa kọ́lọ̀ yín yìí àti kọ́lọ̀ yín papọ̀ tá a wá fi aró díẹ̀ sí irú kọ́lọ̀ wọn nìyẹn ah. ṣé tí wàá rí obìnrin ni wọ́n ah, mo mọ̀ wọ́n jù. wàá gbogbo tó ló bẹ ṣeré wo mo ṣọ̀pọ̀ mọ̀ pa bẹ́ẹ̀ nìyí dáadáa so gbogbo description bọ́ eré yẹn ó yẹ kó mọ̀ pa ní ilẹ̀ ẹ a ní àwọn nǹkan tó máa sọ fún àwọn nǹkan tó wà important ẹ bíi kàdó fẹ́ tẹ́lẹ̀ báwo báwo làwọn àti di méjì ṣe close sí àwọn nǹkan wo ló ti ṣẹlẹ̀ nígbà táwọn ò sí bíbáyìí bọ̀dáàdì méjì ọkọ yín. Hmm, dáàdì mi kọ́kọ́ ṣọ́ra ẹ̀ o ṣùgbọ́n ò ní jẹ́ chicken mọ́ o. ẹ ìyí àbáyé o àmà sọ ṣé rí mo mọ nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin wọn tipẹ́tipẹ́ gbogbo ẹ̀ pátápátá mo mọ̀ ṣe rí nígbà tí mo wà táwa wà kékeré mm-hmm. ah, àwọn méjèèjì wọ́n close gan. àwọn méjèèjì wọ́n close bàdébàdé mm-hmm. ṣètò wá rí bí wọ́n ti close tó yẹn wọ́n jọ máa ń ṣe nǹkan papọ̀ ni wọ́n jọ máa ń rìn papọ̀ ni ṣé tí wàá rí ṣé nígbà táwa ń kékeré ẹnu àti ẹ̀bùn ẹnu àti ẹ̀bùn ó mú bàjẹ́ ó mú bí abẹ̀bẹ̀ ni ṣé wàá rí nígbà yẹn tó bá ti wá lọ sí lẹ́sìn tí àti ẹ̀bùn bá ti ń bú àwọn ọmọ lẹ́sìn wọn tó bá ti wá fẹ́ nínú wọn wọ́n wá lọ pé bọ̀dádi méjì bọ̀dádi méjì ló wá máa gbèjà wọn wọ́n máa jàpá píṣùn píṣùn píṣùn píṣùn píṣùn píṣùn píṣùn ah! wọ́n máa láti kékeré. àwọn nǹkan tó ló máa ń rí wọn tọ́jú máa ń ṣe ìgbà tó kéré yẹn àwọn yẹn kò sọ. àwọn nǹkan tó máa ń ṣe ìgbà tó máa kékeré ṣe rí àwọn méjèèjì wọ́n jọ máa ń rìn papọ̀ ni wọ́n ti wá jọ máa ń jẹun papọ̀. seriously nǹkan tó fẹ́ sọ nìyẹn tó ló pa bàbá rẹ̀. ẹ gbogbo nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn. jésù ọkọ̀ pọ̀. ẹ dúró ṣé ẹ ṣàmáwá àtẹ̀tọ̀ ṣé ó ti fẹ́ jiná. sórí ah! tí mo ṣe ń dìde eyes slap ó ní mo fẹ́ lọ bẹ́ẹ̀ mú wa ìfọ́tí tó tutù ó ní wàá gbàdínkù ice cream tó lò fẹ́ẹ́ bá jẹ ṣàwámà. dúró náà ọmọ ọdún mélòó ló pera ẹ ní gbogbo ìgbà yẹn náà. Ah, ṣé nígbà tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn eh. ah, èmi ò tiẹ̀ mọ ọmọ ọdún mi ṣé ṣé rí gbogbo nǹkan tí mo sọ fún yín eh, wọ́n máa ń sọ fún mi nígbà yẹn èmi kẹ́kẹ́ kọ́ mo rí o wọ́n máa ń sọ fún mi ni tẹ̀mọ̀ pé mọ́mí máa ń sọ ìtàn gan mọ́mí máa sọ gbogbo ẹ̀ fún wa. Ah, ah. èmi ò à ah, wọ́n máa ń sọ fún mi ni ṣùgbọ́n bá ṣe máa ń sọ fún mi bẹ́ẹ̀ náà ni mo ṣe sọ fún yín yẹn. bọ́tà bọ́sítà ṣàmáwá àtẹ̀sọ pọ́n gbélé náà kọ́ tẹ̀sọ pé ó ti fẹ́ jiná. sórí yẹn ṣàwámà ó máa jẹ in fact omi ẹ̀ náà gbé kaná yẹn ṣé o ti bọ́tà kó rẹ kúrò mi fún mi. wọ́n wá gbé fún mi níta. olúwa o bọ́ọ̀dẹ̀ ni ẹ o. ṣé ẹni fún mọ́ni. Are you still here? It's already this is our bar. this our bar? What? Did you get? I, told, it. It's not a good idea. Mm. Yes. Who yes. Ṣebí o ti fẹ́ jù. Ah! Ah, no, a ti ṣe mistake. Ṣọ́ọ̀ṣì dúró ni. Bá. We just have to try now. How to hear Ah ah! tó dàgbà tó gọ̀ tó tẹ́lẹ̀ rí o dẹ̀ béèrè èjẹ̀ ìgbà yìí sí ìgọ́lẹ̀ ẹ̀kẹ́ your question èyí. this guy is really dumb. she very very dumb. sí ah! ah! gbogbo pàtì fẹ́ kẹ̀ sí gbogbo problem. ee eh, eh, àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. dadi hmm? ṣe wọn kí mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀. Eh, junior. sa ẹni tó mẹ́ta mi ìrí kó lọ gbé. adìẹ ah. <laughs> fọ̀rọ̀ lẹ́jà rẹ̀ wẹ́n pé gbà mí nǹkan máa ń gbé tí n bá ti wà ní sukùl lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣáà ẹ̀ mọ̀ bọ̀ bíjẹ́ mo ti eh. fílẹ̀ tán. Eh, that's nice. yes sir. Eh, èmi kan tiẹ̀ fi gbé bóyá kémi kan èmi kan fi gbé kí n tẹ̀ padà sí díẹ̀ mo fẹ́ lọ gbé mo ṣe máa ń gbé tẹ́lẹ̀ kí n tẹ̀ fi keep fit nù. ìyẹn lẹ fọ̀rọ̀ yẹn lẹ ẹ mọ̀ ẹ kí bẹ́ẹ̀ ń ṣe wáyé early morning jogging ó ti wà òkè fún yín so ẹ má wọrí yẹn ti wà ókè sá bọ̀dá díẹ̀ kí n bá ṣáàjì mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ um, ẹ fẹ́ sọ kí ló fẹ́ sọ ọ̀rọ̀ owó. Eh, round out yẹn náà ni. ẹ eh, o tó bá ṣe tán kó wá gba twelve thousand. twelve thousand àdáàdì ah, ah, twenty two mo pè náà ẹ má ṣe yẹn fún mi. ẹ má lè pe yóò máa kí n ná twenty two ni ṣé kó tó pè fún mi náà akọ́lẹ̀ lé kó lé ẹ lọ́wọ́ ni o rò pé bẹ́ẹ̀ ni owó ṣe easy ni twelve thousand yẹn kan mo ṣọ́ọ̀bù oṣù máa rí gain kan lórí ẹ̀. rárá mi ò lè rí gain kankan lórí ẹ̀ tí n bá ti rà báyìí sọ owó yẹn ti tán nìyẹn. o máa rí gain lórí ẹ̀ a ti sọ̀rọ̀ jim kọjá kí ni o ti ń sọ̀rọ̀ ada wàá gba twelve thousand. twelve thousand dájú kò lè tó náà ẹ̀dẹ̀ fún. wà á manage ẹ̀ manage ẹ̀. ẹ kó jókòó junior john ibo mo ti lè rí airtime rà. kí airtime mo fẹ́ airtime bó mo ti lè ríra. oh airtime. yep. <laughs> ah mo lè lọ bá yín rà. no no no má worry ṣe bí wàá ti dáadé sọ̀rọ̀ nìkan. no no no daddy can understand sorry. no mo máa lọ fúnra mi. okay don't... worry i will do an online transfer. Eh. yes. ah okay. okay. <laughs> Okay, transfer, abi? Yeah ẹ my rẹ̀ máa bá yín oh ah sorry mo bí fóònù me, mum. mú. Give me your number. Okay. Zero seven zero. Zero seven zero. Two three. Two three. Four seven. Four seven. Six one. Six one. Zero two. Zero two. <laughs> With the transfer. Okay. Oh. <laughs> okay. so well, thank you very much. Oh, yeah. Oh no problem. Bye. <laughs> Oh, keep it. No, no, no, no, no. Oh, don't worry, don't worry. I'm Are worry. you serious? Kikirin you now. just more money. Okay, thank you. Yeah. If you insist. You're welcome. Junior. Junior. Ouch! Daddy! Son! Kilo. ló Daddy, um, mo wo nǹkan mo ń ro Junior, òun ro nǹkan kan àbó òun wo nǹkan Mo ń mo ń mo ń ro nǹkan, mo wo nǹkan. Ta ló sọ dà báyìí? so èyí kò wá àlejò àlejò tó hó sílé ó kò wá káàdì ló bẹ̀rẹ̀ hàn hàn ó fẹ́ lá irú jẹ junior <laughs> junior. ẹ mọ̀ pé mo kàn tó bá jẹ́ àbúrò ẹni sí wọn lágbára tó ẹ máa dira yín mọ́ máa lé sọ ẹ̀yọ́ wá di ó di oh, She understand now. tó bá ṣe tán kó wá gba eight thousand owó owó recharge card. eight thousand owó handout ẹ. ah ah dadi dadi eight thousand lè work now ah ah ṣe mo sọ fún yín pé twenty two thousand ni in fact eighty two di sí twelve thousand gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tó bá pẹ́ jù lórí ìjókòó máa di sí five thousand. ah ah dadi tó bá ti ṣe tán kó lọ sí àkáǹtì ẹ èyí tó kù bẹ́ẹ̀ tó fi ra recharge card tó máa ń fún yàn lọ́fẹ̀ẹ́ tó five hundred tó bá gbà pẹ̀lú ẹ̀ ń sìn á jẹ́ eh, twelve thousand five ah. ó ní kó máa mú lọ big boy tó wá lọ ètò kù ń bẹ̀ wá kó pẹ̀lú ẹ̀ wá lọ́ra. dadi ẹ̀mọ ẹ pé five hundred naira mo kàn fi help ẹ ni owó tó kù lákàntì mi yẹn ìfọ àlẹ́jà àkàntì mi gangan o ni mo fi ṣe airtime yẹn dadi ah ah ah ọmọ yẹn dẹ̀ dùn. <laughs> ah mo máa miss yín tẹ bá ti lọ àtẹyìn àti àti àmàlà. èmi náà máa miss everybody. ó ga ọ̀ṣun gbọ́ tiwọn àti tán báyìí. ó ti tán. Ah um, and then and something came to my mind though. okay what's that. Hmm. mo feel pé bóyá ká ṣe bridal shower fún wa bí. eh ah that is a very good idea not hey. bad at all. Hey. ah ah kí ni gan-an ah, ó ga o bridal shower. Eh, kí ni a máa need kí ni a máa um, kí la máa wọ̀ a máa need láti get our robes tá a máa mm-hmm. lò. Mm-hmm. but mi feel pé bóyá ká ṣe all white them or something. na kò really like all white kò really like all white let's go for blue maybe uh, blue. tó ah, ah, ah. fẹjọ́ ṣe yín ni ó ga o ò ní nǹkan mi láti ṣe àbí ó ga o. ẹ má bínú mm-hmm. àti. ìwọ náà má bínú ẹ̀yin lè máa contact àwọn ọ̀rẹ́ yín tó kọ ẹ̀mí pé mi ò mọ àwọn ọ̀rẹ́ yín tó kọ. that is not a problem at all ma contact. then what else cake. Yes, mm-hmm. the photographer. That is very expensive. <laughs> Very important. Yeah. Uh, what else? What else? What else? What else? What um, else? I think. Mm. Um, and eh, make sure pé wọ́n múra dáadáa na makeup mm, is on point. No, you have to. Jùmọ̀kẹ́ ilé tó sọ tó ah ah mo wá bíbí látàárọ̀ mo fojú sọ mo fẹnu sọ mo fi gbogbo ara sọ fún ẹ látàárọ̀ ò gbọ́ ah ah ò mọjú rárá o ó dáná wa máa ṣan àtàì fún mi. Bàǹtẹ́ ah, ìbọn ẹ ti fẹ́ fọ àtàyè ẹ ti fẹ́ sùn láìpẹ́ pa. Young lady mo ní kó wá máa ṣan àtàì fún mi ṣé ò all right. bàjẹ́ òṣì anyways èmi wọ ni yàrá tèmi lọ o dáadáa. ẹ̀hẹ́n bá ṣe ń sọ lọ jàre. ẹ ṣe gan ni mà ẹ ah, ṣe sà. àwọn ẹgbẹ́ dàbí pé ojú kan ti ro mi báyìí. Amara. pẹ̀lẹ́ ẹ̀dá ẹ̀ junior wà ní mọ́tò ń ta. Amara. I'm coming ọmọ kò ah, tó ń bọ̀ junior ń <laughs> it is well. yes ma thank you so much ẹ wà á dàbí ká máa lọ. èdè kan ojú tí ojú tẹ̀sí ń ro mí báyìí. ẹ mo bá yín park oúnjẹ díẹ̀ sínú mọ́tò ah, so that at least ẹ ṣáà jẹun kẹ tó débi tẹ́ ẹ lọ. bẹ́ẹ̀ni ẹ ṣe máa thank you so much wa. yes wa all right. Amara jọ̀ọ́ wa mo fẹ́ bá ẹ sọ ọ̀rọ̀ jọ̀ọ́ má bínú mo fẹ́ fi àsìkò yìí ìtọ̀ fún ẹ lẹ́ẹ̀kan sí pé kó má bínú nítorí àǹtí mi ti bá mi sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan mo dẹ̀ sí reasons pẹ̀lú ẹ jọ má bínú gbogbo ìwà tí mo ti ń wò sí ẹ mo ń wish ẹ happy marriage life mm. in advance. Oh, thank, thank you. you. <laughs> no problem olúwa ṣe there's no problem ẹ ṣáàbà mi tọ́jú dùmọ́lá dáadáa ẹ ṣe dáadáa sí wàhálà máa tọ́jú dùmọ́lá dáadáa máa tọ́jú dùmọ́lá. ẹ eh, So, wa ẹ wá fẹ́ lọ báyẹn ní oh, kí mi àná. ju mi ju mi àbí mo ti lọ ju mi wàá ti mí ìṣe jù. a èmi gan máa mí sí i. ẹ jẹ́ ti bá nítorí junior wàá tó wàá tẹ́ ọ́. all right darling. ó dàbọ̀ ẹ jẹ́ kí n sáré jẹ́ kí n rántí wọlé di mọ́tò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 àwọn aládùn rẹ òye àwọn aládùn rẹ òye.